ètò náà la ṣì wà bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn tìyín gangan àwọn ìdílé aláwọ̀ mi wọ́n ṣì wà ní kalẹ̀ wọ́n wà ní digbí pẹ̀lú mi ó lè dá mi lójú pé ẹ̀yin pàápàá ẹ̀ ń gbádùn wọn lórí ètò lẹ́ni nítorí pé èmi pàápàá mò ń gbádùn wọn mo fẹ́ bọ́ sí abala tí mo pè ní abala ṣé o mọ̀ mi tán náà nìyẹn o ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ mi. ẹ ṣeun ma ẹ mo fẹ́ béèrè ìbéèrè eléyìí lọ́wọ́ yín báyìí pé ẹ bá mi kọjú sí dádì àti mọ́mì kẹ́ni ṣé o mọ̀ mí tán. ṣé o mọ̀ mí tán. <laughs> kí náà wá sọ o. bẹ́ẹ̀ mo mọ̀ yín. <laughs> ẹ̀yin ara ilé ẹ ti gbọ́ wọn ní àwọn ọmọ ara wọn tán àwọn àwọn ọmọ ṣe mọ ara wọn tán sí báyìí ní abala tá a wà yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ fún ẹ bá mi fún mọ́mì ẹ máa bá mi fi rọra bo ojú yín yẹn lọ sẹ́yìn kẹ́ fi so lẹ́yìn rọra bá mi fi so lẹ́yìn bẹ́ẹ̀ yẹn ṣé ẹ ní máa rí nǹkan tí dáàdi nǹkan báyẹn àbí máa yọ gọ́gù. irọ́ mi ò lè rí. ẹ rí dáàdi ẹ gbà. àwọn ìbéèrè tí mo máa béèrè lọ́wọ́ yín ẹ máa bá mi dáhùn ẹ̀yọ̀ báyọ̀ ẹ bá mi kọ́ dáadáa kó hàn káwọn aráalé kan lè rí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín ní abala yìí ó sọ pé kí ni nǹkan ẹyọ kan tí ìyàwó yín máa ń ṣe tí wọn lè fi ṣeré tó pé wọn lè ṣaláì má ṣe nǹkan yẹn ní ọ̀pọ̀lọpọ̀ gbà bóyá kó máa kàwé ni o bóyá kó máa sùn ni o bóyá kó máa nǹkan ẹyọ kan tí wọ́n ṣà máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà tí wọn lè fi ṣeré tẹ́yìn gan máa sọ pé ah kìíní yìí ò tiẹ̀ ti fẹ́ràn kó máa ṣe jù kí ló dé kí n kọ. ẹ ẹ máa rọra bá mi kọ ìbéèrè mẹ́ta ní sọ ẹ máa fi àyè lẹ̀ fún ìkejì àti kẹta. Hmm. ẹ bá mi kọ́ kó hàn kó hàn bẹ́ẹ̀ yẹn ah. ẹ fún ní space ẹ lè ẹ lè parẹ́ ẹ parẹ́ láti ìsàlẹ̀ ah. kíní tó yọ ẹ ẹlẹ́ Okay, okay. Okay. Ẹ dá padà, ẹ bá mi dá padà sá. Ẹ bá mi kọ́ ó hàn. Torí àwọn aráalé náà máa fẹ́ rí. Ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí, wọ́n ní irun tí ìyàwó yín ṣe gbẹ̀yìn, ṣé ẹ̀yin lẹ sanwó ẹ̀? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, èló ni? <laughs> ẹ ṣùgbọ́n bó ṣe jẹ́ tó bá ṣe jẹ́ ẹ̀ náà ẹ̀kọ́ yẹ sí iye tí wọ́n ṣe. ìbéèrè ẹlẹ́kẹta sọ pé kí ni sáìsì bláùsù ìyàwó yín sáìsì tí wọ́n máa ń wọ̀. kó má lọ jẹ́ dáàdì ò jẹun nílé lálẹ́ yìí. <laughs> láìsí blouse àwọn mọ́mì. Eh, ẹ ṣeun bàbá wa ẹgbẹ́ wa <laughs> eh, eh, ẹ ṣe sá mọ́mì ẹ lè bá mi yọ ohun tí ah, ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò. <laughs> ṣé dáadáa lẹ dé. ìbéèrè alákọ̀ọ́kọ́ mo béèrè lọ́wọ́ àwọn dáàdì pé kí ni nǹkan ẹyọ kan tẹ́ máa ń nífẹ̀ẹ́ láti máa ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. tí n bá ṣeré géèmù tí n bá ṣeré ẹ padà fún mọ́mí ẹtẹ̀ má sọ̀rọ̀ mi mọ́ wọ́n ní dáàdì náà kọ géèmù mọ́mí dáàdì ti tíráì yòó ìyára iléeṣẹ́ ti ń rìn pàtàkì fún dádì o à mò ń pa o ẹ̀yin aláàlẹ́ máa bá mi pa. ìbéèrè lẹ́ẹ̀kejì tí mo béèrè lọ́wọ́ dádì ni pé irun tẹ́ ẹ ṣe gbẹ̀yìn ṣé àwọn náà sanwó ẹ̀ wọ́n ti kọ ìdáhùn síbí o kẹ́rù dáadáa kẹ́ tó dáhùn. <laughs> ọ̀fẹ́ tiẹ̀ ló bá dé ọmọ mi kan ló bá mi ṣe. dádì ti ṣe o dádì ní bẹ́ẹ̀ kọ́ àwọn kọ́ làwọn sanwó ẹ̀ mo dẹ̀ béèrè ó yẹ ẹ̀dẹ̀ ti sọ pé ọ̀fẹ́ ni dáàdì dẹ̀ ti kọ two five sí bí báyìí dáàdì ti ṣe. bóyá mo dẹ̀ ti purọ́ gbowó oorun lé. <laughs> ẹ̀gún máa wà ní àwọn obìnrin. ọ̀rọ̀ ti ló jẹ́ ọ̀gá pàdé. <laughs> ẹ̀yà ẹlẹ́sẹ̀ fi ọkọ̀ tẹ́ fi bá mi lọ. ìbéèrè kẹta ni pé kí ni sáìsì blouse tẹ̀yìn gangan. sáìsì blouse mi. Mm, sáìsì tẹ̀ ń wọ̀ fifty. ẹ eh, ẹ eh, size as in size. Okay, ṣe as in ok medium eh, eh large eh, eh, and. bí bóyá from one to ten. Okay, size ẹ six. ah ẹ ṣe o ẹrù mi dada. ẹrù mi dada. ẹrù mi dáadáa because lójú tèmi gan dáàdi ìgbà. looking at it. Mm, looking mm, at it dáàdi ìgbà. Yeah ẹ bóyá lọ́pọ̀lọpọ̀ gbà èmi ò ra aṣọ ẹyẹ tó àṣírí àwọn náà máa ń rà. Ah, pàtẹ́wọ́ fún dáàdì. àwọn náà máa ń rà wálé kọjá àti rà wálé kí n dey appreciate. dáàdì kan size eight mommy should be wearing eight and ten yeah. between eight and ten so mo fún wọn wọn gbà wọn ní dáàdì ló máa ń rà á ẹ ọ aṣẹ abala yìí fún gbogbo àwa olólùfẹ́ ẹ àwọn nǹkan kéékèèké tí a kì í fojú sí. Si nínú ìgbéyàwó ó ṣe pàtàkì ká máa fojú sí nítorí pé ó máa ń ru ìfẹ́ ó máa ń ru sókè ẹ ọ mo ṣì wà ní abala yìí náà nítorí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ mọ́mì ẹ a ṣì wà báyìí ẹ gbà ẹ bá mi fún dádì ní ìbòjú yẹn àwọn náà àfi rọra bá mi bójú wọn lọ sẹ́yìn bá mi tọ́jú ẹ alẹ́ ṣe wà pẹ̀lú mi lórí ètò lénìí hmm. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo ní fún mọ́mì ṣe ti rí yọ. bẹ́ẹ̀ni ma. ó sọ pé aago mélòó ni ọkọ yín máa ń jẹun alẹ́ aago mélòó ràbá mi kọ sílẹ̀ aago mélòó ni dádì máa ń jẹun alẹ́ ẹ lè gbé sórí ẹsẹ̀ yín kẹ́ fi ráàyè kọ dáadáa. báwo la ṣe máa parí. ẹ parí láti ìsàlẹ̀. ok báyìí. bẹ́ẹ̀ni ṣe. ok ìbéèrè lẹ́ẹ̀kejì sọ pé pet name orúkọ ìfẹ́ tí dádì máa ń pè yín ní gbogbo ìgbà kí ni pet name náà. No. mo ti kọ́. wọ́n ní irú oúnjẹ wo ni ọkọ yín kò tiẹ̀ nífẹ̀ẹ́ láti máa fi ẹnu kàn rárá rárá láti ẹ̀ gbé déwájú ọba á ní gbé gbé gbé mi ò jẹ mi ò jẹ irú oúnjẹ wo ni wọ́n fẹ́ràn láti máa jẹ. ẹ bá mi kọ síbẹ̀. Hmm, ẹ ṣe màámi dádì wa ẹ lè bá mi rọra tú ìbòjú ìsìnmà. ẹ káàbọ̀ sáà ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ẹ ṣeun sáà àdúpẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín nítorí àsìkò mi sáré lọ wípé aago mélòó gan-an lẹ fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́. Hmm. Ah, kí n dáhùn ìbéèrè yìí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ká tó máa bọ̀ níbi tá a wà yìí lọ́sàn-án yìí. mo lálejò kan ní ọ́fíìsì wa. Mm-hmm. àlejò yìí wá ní à ah, bíṣọ̀bù ẹ̀ máa ti ń yọkù <laughs> ó ní ah. nígbà tó fẹ́ pé tá bá kò ní láàárọ̀. Mm tábà fún máa wà lọ́fíìsì bóyá tí n bá tẹ̀ ni mo fẹ́ fi nǹkan panu bóyá kí n mú kóòkì ká jẹ mhm. gálà ṣùgbọ́n nígbà tábà fún máa délé aago méjìlá lálẹ́ hmm. mo ní mo dẹ̀ láìkì ẹ̀bà òkèlè ẹni tí òkèlè tí mi ò bá jẹ lójúmọ́ mi ò láìkì so bó ṣe aago méjìlá yẹn náà ìyàwó mi á ṣe òkèlè fún mi so mo máa ń jẹun late aago mọ́kànlá méjìlá là ń jẹun ká tó hmm. lè láti fi iṣẹ́ ká tó padà sílẹ̀. Hmm so ìdáhùn tí ní aago mọ́kànlá méjìlá wọn ẹbí mi wá bèrè pé aago mélòó lẹ́yìn fẹ́ràn gangan láti máa jẹ. ok táyé pé tí mo fẹ́ràn mm. ah, táyé pé tí mo fẹ́ràn tí ìgbà ṣe bí nǹkan ṣe rí eh. Ah, eh, aago mẹ́jọ ti dà. mọ́mì ti gbà á ẹ bá mi pàtẹ́wọ́ fún màámi wọ́n ti kọ aago mẹ́jọ aago mẹ́jọ ni màá mi kọ̀ nítorí ìbéèrè tí mo béèrè ni pé ni dádì wa fẹ́ràn ẹ ó dẹ̀ ṣeé ṣe kí bàá mi ti máa sọ pé ah, aago mẹ́jọ lóhùn kí n máa jẹun alẹ́ ìbéèrè kejì tí mo béèrè mo ní kí ni orúkọ ìfẹ́ ẹ tẹ́ máa ń pè pé mọ́mì olórí mi ni bá mi ti ti gbà á tán ẹ̀yin ará ilé iṣẹ́ ń bá mi ṣáwọn látẹ̀wọ́ ẹ ṣá wọn ẹ bá mi ṣá àwọn àlejò mi láti ọ wọn béèrè pé ẹ ò irúfẹ́ oúnjẹ wo gan lẹ tiẹ̀ nífẹ̀ẹ́ sí rárá láti máa jẹ. Ah, kò sóúnjẹ kò sí. ẹ pàtẹ ọ ẹ wò ó ẹ fún mi ní márùn márùn <laughs> márùn márùn. kò sóúnjẹ tí mi ò fẹ́ràn gbogbo oúnjẹ jíjẹ èyí tó bá yà ti rẹ́dì tó ń gbé fún mi. <laughs> gbogbo ẹjọ ti jẹ ẹ ní. mo jẹ ní o ní jẹ ọkọ mi ò kí ń yan bọ ẹ̀yin ìdílé aláyọ̀ tẹ wà lé tẹ ń wò mí ṣé ẹ̀yin náà ṣe mọ ara yín tán bí àwọn ìdílé aláyọ̀ tí mo gbà lálejò lórí ètò bàbá ètò lénìí ó dáa bí mo ti máa ń sọ ọ́ ó tún máa ń jẹ́ kí ìfẹ́ wà àwọn nǹkan kéékèèké ká máa fojú sí kí tiẹ̀ ní sáìsì bàtà tiẹ̀ kí tiẹ̀ ní sáìsì kọ́mú ẹ kí tiẹ̀ ní sáìsì eléyìí kí ní sáìsì ló máa ń jẹ́ kí ìfẹ́ kó tún gbòòrò sí i láàrin lọ́kọláya náà ni ẹ kú kalẹ̀ yìí ìdílé aláyọ̀ mi yes ma ẹ ò kí tó ń sáré mú abala yìí lọ sí ìdánudúró mú béèrè béèrè kan lọ́wọ́ màámi lẹ́ẹ̀kan ẹ ní abala tá a fi ọ̀rọ̀ jomi tó rọrọ mo máa fẹ́ béèrè kan náà lọ́wọ́ bá mi báyìí pípé táwọn màámi bá ń bínú báwo lẹ̀yin ṣe máa ń tù wọ́n lójú. Ah, ìyàwó mi kì í bínú kíá hmm. ah, ìbínú ẹ̀ máa ń pẹ́. Hmm tí ó bá dẹ̀ ti lè bínú tí bá ti lè pẹ́ tí mo ní má bínú hmm. ṣé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ hmm. nǹkan tí mo ṣe yẹn mo ṣe ṣùgbọ́n kò wù mí láti ṣe hmm. ṣùgbọ́n ó rọ̀ mí pé torí mo nífẹ̀ẹ́ dáríjì mi ó parí. lójú ẹsẹ̀ ó tán síbẹ̀. ó yẹ kí n tún fún màálù mi five. <laughs> kò sí nǹkan náà bó ṣe lè lè tó. nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì ló wà lé wọ́n ní jọ́tà wọ́n ní dayari wọ́n ní déètì wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí ẹ ní ọjọ́ sososo òṣè mi ní ẹ̀ṣẹ̀ sososo ó máa jẹ gba ẹ̀ three months kò sí ti bí ẹ ẹ̀kọ́ tún nìyẹn fún gbogbo àwọn aráalé pátápátá tá à ń wò mí níbi gbogbo tá a ti ń wò mí wọ́n ní tí màámi bá ti ń bínú táwọn bá dẹ̀ ti sọ pé má bínú bó ṣe yẹ kó wà nìyẹn ní gbogbo gbà ẹ jẹ́ kí dé òkè lọ́hùn-ún àṣìjọ wà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi náà ní nígbà tí màá bá fi padà màá ti wá bọ́ sí abala kan tí mo pè ní abala eré ìfẹ́ ẹ ọ̀rọ̀ máa bá mi jẹ̀gbádùn ètò yìí bọ̀ à ń bọ̀.